káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ehm, ṣe dandan ni mo bá yín mo fẹ́ sọ nǹkan yìí ò bọ̀ ẹ má bọ̀ ń bad mi pẹ̀lú calls o torí àti ẹni tó àtẹni tó qualify àtẹni tí ò qualify gbogbo yín lè máa máa pè mí ẹni tí ò dẹ̀ qualify mọ̀ ìgbà míì ti bá rí picture ọkùnrin mi báyìí èébì adé máa gbé mi mi ò bú ṣe ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n kò ṣe pé bóyá wọn ò fáìn wọn ò kí ẹ̀ ni wọn ò look after ara wọn wọn ti fìpọ̀ ọkùnrin ni wọn bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin ẹjọ́ mò ń wá ọkùnrin tó ní okó lọ́wọ́ tó bá mọ̀ pé ó lóko lọ́wọ́ mo ní tó jẹ́ pé o lè ṣiṣẹ́ ìdí tó tóbi ẹni tó nídìí tó lọ́yàn tó o lè o lè ṣiṣẹ́ ìdí tó rí àmọ́ àwọn ìdí gidi àwọn ìdí tó tóbi gidi ìdí tó kàtò àti ọyàn mo ń fẹ́ ọkùnrin tó lóko lọ́wọ́ ní London nínú London tó lóko lọ́wọ́ tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ torí ọkùnrin míì sìn okó ẹ̀ ò ní ju rébété lọ okó ẹ̀ ò ní ju rébété lọ a máa pè mí tó o bá ti ní okó lọ́wọ́ mi ò fẹ́ àwọn okó ní diabetics mi ò fẹ́ okó olóògùn mi ò fẹ́ okó tó ń lo medication tí medication ti pa mi ò fẹ́ okó tó máa máa fi eh, alẹ́ jẹ́ kó le okó tó jẹ́ wípé tó ní dúró ẹ̀ gan tó bá ń wu ọmú obìnrin obìnrin yẹn á mọ̀ wípé okó yẹn ti bẹ̀rẹ̀ sí nílé mo fẹ́ àwọn ọkùnrin tó lóko lọ́wọ́ ní London tó níṣẹ́ má kàn lóko lọ́wọ́ kó má níṣẹ́ lọ́wọ́ tó lówó tó níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ lóko lọ́wọ́ tó dẹ̀ neat tó dẹ̀ mọ̀rọ̀ sọ torí arrogance àwọn ọkùnrin míì of the highest order ni mo ti bá àwọn kan pàdé tẹ́ pé wọ́n pé mo bá wọn pàdé tí wọ́n bá ń sọ̀rọ̀ lórí fóònù mo máa wò pé no obìnrin tó bá mọ nǹkan tó ń ṣe kò lè stand yín obìnrin tó bá really mọ nǹkan tó ń ṣe kò lè stand yín so mo ń fẹ́ jẹ́ pé ó mọ ó mi sọ pé kó wá pretend fún mi o tó jẹ́ pé ó ní manners ó dẹ̀ kò wá arrogant pàápàá tó ní okó tó lè ṣe ìdí ìdí tọmọ to nídìí to lọ́yàn to lóko lọ́wọ́ tó ní okó to lè suspend sínú òbò tó ní okó tó jẹ́ wípé tó bá wu ara obìnrin obìnrin á ṣe agbin hmm, àwọn okó tó máa ń pani lẹ́rìn àwọn okó tó máa ń múni rẹ́rìn ayọ̀ àwọn okó tí kìí fẹ́ jẹ́ kéèyàn kú àwọn okó tíyàn máa ń rántí tó máa ń rántí àlùjọ náà àwọn okó tíyàn máa ń rántí tó máa ń yin ọlọ́run lógo èmi ò fẹ́ okó rìndọ̀rìndọ̀ mi ò fẹ́ okó tọ́ṣẹ̀ máa gbẹ́jọ́gbẹ́jọ́ tó máa mumu mu tí gbogbo parí máa máa dùnyàn mi ò fọ́kó diabetes mi ò fẹ́ okó tó wà lórí medication mi ò fẹ́ okó postrate mi ì fẹ́ okó randanrandan mo ní àwọn obìnrin kan lọ́wọ́ wọ́n ti wà lọ́wọ́ mi díẹ̀ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ṣì wà lọ́wọ́ mi ṣẹ́rí kínní yẹn máa ń pọ̀ fún mi gan-an ẹ̀yin ọkùnrin ẹ lọ rẹ́gísítà sórí ṣàbàríkòlò ẹ̀yin tẹ́ ti rẹ́gísítà ẹ lọ complete registration yín àwọn obìnrin ni mo lè máa ṣe díẹ̀díẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ń tijú wọn ń bẹ̀rù bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá ti sí lórí ṣàbàríkòlò tẹ́ bá pè mí double money lẹ́ máa san fún mi so tó bá mọ̀ pé o tó gbangba sùn lọ yẹ tó o ní okó lọ́wọ́ okó gidi lọ́wọ́ lọ sórí ṣàbárí kòlòkò lọ rẹ́gísítà kó wá pè mí mo láwọn ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta kan lọ́wọ́ wọ́n ti pẹ́ lọ wọ́n ti pẹ́ tó ti wà pẹ̀lú mi but mo máa ń gbàgbé irú tí mo ṣe lórí iṣẹ́ òun sí ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn obìnrin yẹn tán ní tí mo wá fẹ́ sọ ni wípé kó lóko lọ́wọ́ kó lówó lọ́wọ́ tó o bá mọ bó ṣe ń bá obìnrin sọ̀rọ̀ tó bá wà arrogant obìnrin táyé ẹ̀ bá ti bàjẹ́ ló lè follow ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mo ń fẹ́ ṣe fi eléyìí ṣe case study mo ti introduce ọkùnrin kan sí obìnrin kan tó yẹ pé ní bí ọkùnrin yẹn ṣe sọ̀rọ̀ lóbìnrin yẹn ṣe sọ pé òun ò ṣe mọ́ gbà tọkùnrin yẹn gan bẹ́ mi sọ̀rọ̀ fúnra mi mo ní nígbà tó ní ẹ̀rùn fẹ́ gba refund refund ẹ mọ̀ pé owó yẹn náà refundable ni but èmi ni mo ní ó yá mo send ẹ̀ padà sí èmi gan ni mo suggest ẹ̀ torí pé mo rò pé tí n bá jẹ́ kó meet obìnrin gan lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni pé mo kó obìnrin yẹn sínú wàhálà ni torí àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n wà kọrẹ́sán wọ́n wà kọrẹ́sán wọ́n wà troublesome troublemaker ni wọ́n wọn ò dẹ̀ mọ̀rọ̀ sọ wọ́n wà arrogant irú wọn náà dẹ̀ ló máa kórùngbọ̀n sẹ́nu tí wọn ò ní ní mi ìwà against irùngbọ̀n bẹ̀tọ́kùnrin bá ní irùngbọ̀n ó yẹ kó hard sí glamour ọkùnrin yẹn kó hard sí beauty ẹ̀ ni kò ṣe pé bóyá kọkùnrin nírùngbọ̀n kí irùngbọ̀n yẹn kó tún kó kó kó wá hard ìdọ̀tí ọkùnrin yẹn àwọn tó nírùngbọ̀n tó máa ń keep ẹ̀ tó máa ń groom ẹ̀ mo máa ń love wọn but tó bá ti nírùngbọ̀n tó rí skátaskátá tó nírùngbọ̀n tó jẹ́ mo ti rẹ́ni tó ń mu nǹkan rí tí nǹkan tó mú dẹ̀ so mọ́rùngbọ̀n why what's that? ẹni tó bá nírùngbọ̀n tí ò tí ò neat definitely okú ẹ̀ máa máa rùn okú ẹ̀ ò lè neat torí irun tó wà ń bẹ̀ yẹn gan ò lè neat ẹni láti groom irùngbọ̀n yín kẹ́ groom ìtẹ́ẹ̀bá fẹ́ fa irun abẹ́ yín kẹ́ groom ẹ̀ irun abíyá yín kẹ́ fa so tó bá lóko lọ́wọ́ tó neat tó dẹ̀ wà arrogant pè mí tó dẹ̀ ti wà pẹ̀lú mi àbí tó ti wà lórí ṣàbáríkòlò eh, dot com pè mí èmi ò fẹ́ ni mi ò fóko rìndìnrìndìn mi ò fóko arìndàn mi ò fóko macro eh, oko micro mi ò fẹ́ oko tí ò lè débẹ̀ torí àwọn tó wà lọ́wọ́ mi sí àwọn tó níṣẹ́ ìdí ni àwọn tó nídìí tó ń lọ́mú gidi ni mi ò fẹ́ oko oko rìndìnrìndìn eh, bóyá eh, tó bá ti mọ̀ pé okú ẹ bóyá o ti wà lórí medication kan àbó ti ṣe operation kan àbí kinní kan kò ṣiṣẹ́ dáadáa jọ nítorí ọlọ́run má pè mí torí tóbìnrin bá fún mi ní report màá disgrace ẹ openly ẹ mọ̀ pé mo ti ṣe rí màá disgrace ẹ openly so tó bá tí o bá ti mọ̀ pé okó ẹ ò fọ́ sínú nǹkan tí mo sọ yìí má wulẹ̀ pè mí bẹ̀ tó kó ẹ bá fọ́ sínú nǹkan tí mo sọ yìí lọ sórí sabarikolo dot com lọ́kùnrin kò lọ Register kó padà wá pè mí torí àwọn obìnrin yẹn wọ́n sì rán mi létí lánàá so mo dẹ̀ fẹ́ àwọn tó wà ní London tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tán lóko lọ́wọ́ tí wọ́n dẹ̀ níwà tí wọ́n wà arrogant mi ni pé kó má kó má níwà tó tó burú bọ̀ mo ní kó má níwà tiẹ̀ but èèyàn láti learn bó ṣe ń bá obìnrin sọ̀rọ̀ o lè máa bá obìnrin sọ̀rọ̀ bí ìgbà tá a bá ní wípé òun bá ọmọ inú ẹ̀ sọ̀rọ̀ àbí òun bá ọkùnrin sọ̀rọ̀ obìnrin sóbìnrin obìnrin dẹ̀ náà máa remain ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí rán yín létí tó bá lọ́kọ tó bá tọ́jú ọkọ ẹ̀ àwọn olùtọ́jú wà tó máa bẹ ẹ tọ́jú ẹ̀ tó bá dó ọkọ ẹ̀ dáadáa wọn á bẹ ẹ dó tó bá níyàwó gbogbo ẹnu mo fi sọ tó bá tọ́jú ìyàwó ẹ̀ tó bá dó ìyàwó ẹ̀ dáadáa wọn á bẹ ẹ dó òbò tó ṣá lójú ẹ̀ chacha ni lójú ẹlòmíì tó bá ní ọkọ tó o bá tọ́jú ọkọ ẹ dáadáa tó o bá mọ bó ṣe ń tọ́jú ọkọ bó ṣe ń kẹ́ ọkọ bó ṣe ń ṣèkẹ́ ọkọ àwọn tó máa bẹ́ẹ̀ ṣìkẹ́ ọkọ ẹ tó máa bẹ́ẹ̀ tọ́jú ọkọ ẹ ọkọ tó ń fi igbá gbá lórí àwọn kan wọn á pọ́líṣì orí ẹ̀ wọn á tún bá fòróró kùn wọ́n wà tó bá níyàwó tó o mọ̀ ìyàwó ẹ tọ́jú tó o mọ̀ ìyàwó ẹ dó ìyàwó tó ń dó tó ń tutọ́ sí òbo ẹ̀ àwọn kan á tán wá dẹ̀ tún pọ́líṣì òbo ẹ̀ kó tó wọ pátá ẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó tó ò bá tọ́jú dáadáa tòbò tó ń dó tó ń tutọ́ sí tó ń fọwọ́ gba ojú ẹ̀ àwọn kan abẹ́ ẹ do wọ́n á pọ́líṣì òbò yẹn wọ́n á tún wọ pátẹ́ ẹ̀ fún wọ́n á tún lọ gbé jókòó síbì kan màá sọ I will continue to say it and I will say it in, till thy kingdom come so kò sẹ́ni tó lè pa ohùn mọ́ mi lẹ́nu tó o bá ti tọ́jú ìyàwó ẹ̀ wọ́n abẹ́ ẹ do tó o bá ti tọ́jú ọkọ ẹ̀ wọ́n abẹ́ ẹ do nísìnyí mò ń wá àwọn olóko ńlá tó wà ní London olóko ńlá tó níṣẹ́ lọ́wọ́ olóko ńlá tó tí eh, eh, tí ò wà arrogant tó mọ̀ wá wù tó ó máa treat obìnrin bí obìnrin olóko ńlá tí ò ṣe need medication kí okó ẹ̀ tó le olóko ńlá tó jẹ́ pé at the site of ọyàn ìdí okó yẹn a máa gbéra sọ olóko kúlú sọ olóko tó máa máa gbéra bíi kúlú sọ mi ò fẹ́ olóko àwọn olóko tó ṣẹ̀ máa máa mumumu tí gbogbo parí máa máa ran obìnrin àwọn okó tẹ́kọ́ tóbìnrin bá gbámú kó tó fọnu sí báyìí ó ti dìde ó ti ń kàlélúyà ó ti ń júbà ọlọ́run lókè ọ̀run èmi ò fẹ́ okó dẹnu kọlẹ̀ bíi ìdòwò tó bá ti wà nírú okó tó mo fọ́ sínú nǹkan tí mo sọ yìí má hesitate láti pè mí má dẹ̀ tàn má tanra ẹ̀ torí pé mo máa bèrè àwọn question kan lọ́wọ́ ẹ̀ tó wọ́n bá dẹ̀ bá dẹ̀ mí tara yín ẹ wọ́n máa wá fún mi ní report èyí ni mo mú wá fún yín láàárọ̀ a máa pàdé nírọ̀lẹ́ níbi tá a ti máa ṣe oríṣiríṣi ringtone láti Ìjẹ̀bú láti Ìbàdàn a dẹ̀ máa sọ àwọn topic tá a fẹ́ sọ lórí àwọn ọlọ́mọ mẹ́ta àwọn tí ìyàwó wọn tí ọkọ wọn ti ní ìyáálé tẹ́lẹ̀ a máa máa sọ lórí ètò lẹ́ni a dẹ̀ máa try me to a dẹ̀ máa ṣe matchmaking fún obìnrin nìkan ṣàbáríkòlò obìnrin nìkan ṣàbáríkòlò lèmi ń pe matchmaking mi mọ̀ nǹkan tẹ̀yìn fẹ́ pè fún obìnrin nìkan in diaspora obìnrin nìkan in diaspora ṣàbáríkòlò fún obìnrin nìkan but before then ẹ̀yin tẹ́ bá ní okó gidi lọ́wọ́ tẹ́ wà ní London tẹ́ dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tẹ́ dẹ̀ níwà tẹ́ dẹ̀ kí ń ṣe òpùrọ́ ẹ kọ sí mi ire o ẹ má gbàgbé ilẹ̀ Dynabix oní five fifty yẹn ó máa di one million in two weeks time ilẹ̀ tó wà opposite air Bethel American School tó dẹ̀ tó wà tó yẹ pé two minutes away from Kola Daisy University ni ó máa di one million ní next in, in the next two weeks so ẹ má gbàgbé ẹ pè Dynabix orí plus two three four nine zero four seven seven nine seven three five two plus two three four um, nine zero four seven seven nine seven three five two gbogbo ẹ̀yin oníbèbè ní nàìjíríà ẹ̀yin onítop up ní nàìjíríà ẹ má gbàgbé láti pe yọ̀mí sórí plus two three four nine zero nine one two zero zero four six seven plus two three four nine zero nine one two zero zero four six seven ẹ̀yin ṣàbáríkòlò nàìjíríà tẹ́ wà ní group màá dénú group yẹn before the end of this week ní agbára ọlọ́run ire o ó dàbọ̀.